àtọ ọkọ mi ṣàn kò lè doyún mi ò ṣe mọ́ Salamat ló sọ bẹ́ẹ̀ àtọ ọkọ mi ti ṣàn jù kò lè doyún lára mi lóòótọ́ kò tí ì ju oṣù bíi mélòó kan tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wa ṣùgbọ́n mi ò ṣe mọ́ o olúwa mi ẹ tú wa ká èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu abilékọ Salamat Sulaiman tó gbé ẹjọ́ ọkọ rẹ̀ lọ sílé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó ń gbọ́ ẹjọ́ àwọn méjèèjì lọ́wọ́ báyìí ṣe ni Salamat takú kanlẹ̀ níwájú onídàájọ́ Abdulkadri pé òun ò ṣe mọ́ kó bá àwọn tún ìgbéyàwó lóṣù méjì ọ̀hún ká bó tilẹ̀ jẹ́ pé ọkọ Salamat kò yọjú sílé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ ọ̀hún lákòókò tí ìgbẹ́jọ́ fi ń lọ lọ́wọ́ síbẹ̀ lọ́ọ̀yà tó ń ṣojú fún un sọ pé kò wu ọkọ obìnrin yìí láti fi ìyàwó rẹ̀ sílẹ̀ pàápàá jùlọ lákòókò yìí nítorí pé ìgbéyàwó àwọn méjèèjì kò tí ju oṣù méjì lọ ọkọ ìyàwó náà gbà pé lóòótọ́ làwọn dókítà òyìnbó ti sọ fóun pé àtọ̀ òun ṣàn gidi tí kò sì lè dọmọ lára obìnrin baálé ilé yìí ní ìyàwó òun pàápàá ní àwọn ìpèníjà tiẹ̀ ṣùgbọ́n tóun fojú fò dá fún un nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Quadri rọ Salamat pé kó ṣe sùúrù fọ́kọ ẹ̀ kó sì bá a fara da ohun tó ń là kọjá lákòókò yìí adájọ́ náà sọ pé kò sí ìdílé aláyọ̀ kan tí wọn kò ní ní ohun tó ń dùn wọ́n lọ́kàn àti pé irú òkè ìṣòro tí ọkọ rẹ̀ ń là kọjá náà kì í ṣohun tuntun rárá bákan náà ló rọ ìyáálé ilé yìí pé kó rò ó wò dáadáa bóyá ìkọ̀sílẹ̀ ló kù fún un nínú ìgbéyàwó rẹ̀ ọ̀hún lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ àwọn méjèèjì sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2023 yìí adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́